ètò Ògo Ìgbàlà ó sì ń tẹ̀síwájú ah! lẹ́ni bí mo ti sọ nígbà tá a fẹ́ bẹ̀rẹ̀ ètò ẹ̀yin pàápàá ti rí pé àrà ọ̀tọ̀ àrà ọ̀tun náà ni ètò tèní nítorí pé irú ojú tí a kì í sábà rí lórí ètò náà la rí lẹ́ni ó dẹ̀ ó ń bá wa sọ̀rọ̀ bá a ṣe jẹ́ àgbàlagbà yìí bí mo ṣe jókòó yìí mo ti kọ́ oríṣiríṣi ẹ̀kọ́ láti ara ẹ̀ ògbóǹtarìgì tèmi bẹ́ẹ̀ ni mọ̀. ẹ máa kú kalẹ̀. ẹ ṣe mọ̀. ẹ mhm. kó tó di pé mo lọ sí ilé agbára lẹ́ẹ̀kan mo sọ yí pé ẹni ká máa retí divine grace. bẹ́ẹ̀ ni mọ̀. tó ń bọ̀ lọ́nà ẹ tún sọ àwọn nǹkan kan náà wípé ní báyìí ẹ fẹ́ kọjú mọ́ àwọn ìwé yín léléyìí tó dára tó ṣe pàtàkì ṣé kí n tiẹ̀ béèrè léyìí tẹ bá lọ gbogbo ìgbà tẹ lọ tọ̀ tẹ ṣe gbá ṣé wọ́n tẹ̀ ń ń sanwó kí ni wọ́n ṣe ń tẹ́wọ́ gbà yín ní àwọn ibi tẹ́ lọ wọ̀nyí. anytime I travel mm. out the hospitality is always great and mm. wonderful. tí wọ́n sọ ni pé bí wọ́n ṣe máa ń tẹ́wọ́ gbà wọ́n ah ó lágbára ó wonderful nìṣó ńlẹ̀ jàre hospitality ó wonderful ṣé gbogbo ibẹ̀ náà ló fẹ́ parí sí àbí. Ah wonderful great wonderful great wọ́n dẹ̀ máa ń san owó wọ́n máa ń sọ pé. mi ò mọ ìgbà mo hmm? mọ. ẹ mọ ẹ mọ lọ́wọ́ àwọn dádì ò kì í sọ fún yín pa ibi California tó lọ wọ́n fún wa ní òye báyìí o. mi ò mọ o. <laughs> ògbóǹtarìgì tèmi ó wà lórí ètò pẹ̀lú mi ẹ̀yin ògbóǹtarìgì mi bá mi sọ ó sì máa bá mi fọn trumpet yẹn lẹ́ẹ̀kan sars fún àwọn aráalé torí wọ́n tún fẹ́ gbádùn ẹ̀ lẹ́ẹ̀kan sí i ṣùgbọ́n níbo ni àwọn tó fẹ́ tẹ̀lé ẹ níbo náà ti lè pàdé ẹ kí ni gbogbo social media ọ̀sẹ̀ pátápátá nítorí gbogbo àwọn olólùfẹ́ ẹ gbogbo àwọn ọ̀rẹ́ ẹ tó ń wò ẹ lọ́nkán wọ́n fẹ́ pè ẹ wọ́n fẹ́ bá ẹ sọ̀rọ̀ gbogbo àwọn ìjọ káàkiri àgbáyé láti Dubai o láti South Africa wọ́n ń wò ẹ báyìí àwọn náà tún fẹ́ pè ẹ pé kó wá sí church wọn kó wá perform kó wá minister bóyá sọ social media ọ̀sẹ̀ fáwọn aráalé àti nọ́mbà ẹ. On YouTube, you can find me as Temitayo Kayode. On Facebook, Temitayo Kayode. On Instagram, Temitayo underscore Kayode. Mo wá fẹ́ bèrè eléyìí kó tó di pé o máa fọn sax yìí fún wa ká tó lọ sí abala àwọn orin tó perégedé lọ́sẹ̀ yìí. Ṣé àwọn òbí tiẹ̀, àwọn parent ẹ̀, ṣé wọ́n fọwọ́ sí bó ṣe ń kọrin? tó ṣe ń lo sars yìí káàkiri àbí wọ́n ti fìgbà kan sọ pé ah, sars yìí ó ti fẹ́ máa dínà bóyá ẹ̀kọ́ ẹ̀ ò nígbà kan. wọn ò sọ pé rárá ìgbà tí mo kéré tí hmm. mo fẹ́ bẹ̀rẹ̀ hmm. dáàdi mi ò kọ́ fẹ́ gbà because mo máa represent Lagos State ní mathematics competition mm. science competition so my dad did not want anything to distract me from doing what I'm doing mm. but my mom went ahead, bought me a saxophone, hmm. and got me a teacher from the back. Hmm. Then my later, my daddy accepted and bá ṣe. abiyamọ afọjá gbọrọ gbọrọ gbogbo àwa òbí tà wá nílé tà ń gbọ́ eléyìí nígbà pé àti ti mú ẹyọ kan yìí dání ní dádì òun ò tiẹ̀ fẹ́ gbà torí pé ó mọ̀ math dáadáa ó máa ń lọ represent school wọn ṣùgbọ́n mọ́mí ẹ̀ tún rí talent nínú ẹ̀ jíjókòó tó jókòó tì mí lẹ́ni nísìn kò kí ń ṣe mathematics talent yẹn gbogbo àwa tó jẹ́ pé àmọ́ wa náà ní talent kọ̀ọ̀kan ẹ jẹ́ ká ràn wọ́n lọ́wọ́ láti lè improve àwọn skills yìí nínú wọn nǹkan tó dára ni tó ṣe pàtàkì torí àwa náà la sì máa ń mú wọn yangàn nígbà tó bá yá mo ti bọ́ sí abala àwọn orin tó perégedé lẹ́ni náà rèé orin alákọ̀ọ́kọ́ tí mo máa sọ̀rọ̀ lé lórí ó ní mo pè ní Òṣé Bàbá pẹ̀lú Adébímpé Òṣé Bàbá ẹ̀yin ọ̀rẹ́ mọ̀ pé tí n bá ti kó àwọn orin tó perégedé wá mi ì nílò láti tún máa sọ pé orin yìí perégedé nítorí pé ẹ ti mọ̀ pé gbogbo orin tí mo bá kó wá sí abala yìí wọ́n perégedé ni àgbékalẹ̀ orin yìí ó yan Ọlọ́run lógo ẹ bí wọ́n gbogbo storyline concept tó ń tẹ̀ fi ṣe fídíò orin yìí ó ń gbé ọlọ́run ga ẹni tí ò bá ti ẹni tí ìrètí bá ti pin fún gan àtúwò tó bá wo orin pé ah ọlọ́run ìrètí sì wà fún mi tèmítayọ̀ ǹjẹ́ o tẹ̀ ti mọ orin o ṣé bàbá rí kí lo rí sí ṣé o ti gbọ́ rí. o ti gbọ́ rí ó dáa bí nǹkan mi. ó dáa ó dára ọmọ mi sọ pé ó dára lórí ètò ẹ̀yin náà dẹ̀ ti gbà nìyẹn pé ó dára. ẹ o nǹkan kejì tá a máa sọ̀rọ̀ lé lórí ní abala àwọn orin tó perégedé òun náà ni pàfọ́mánsì Tèmítáyọ̀ nítorí pé mo fẹ́ kẹ́ ẹ lọ wo pàfọ́mánsì ẹ̀ kẹ́ má tẹ̀ wọ́pẹ́ àbí àtẹ̀ àbí atótónu tá a tẹ̀ ń ṣe látàárọ̀ àbí kìíní ni Tèmítáyọ̀ pàfọ́mánsì ẹ̀ wo ló fẹ́ ká lọ wò báyìí léni. mo fẹ́ kẹ́ ẹ wo pàfọ́mánsì mi tí mo ṣe ní Los Angeles California mm-hmm. ní USA ó dáa mo ọlọ́run lò mí níbẹ̀ ọlọ́run lò ẹ́ ń kí ni ó inspiration tó wà behind performance ẹ yẹn. ìgbà tí wọ́n fún invite mi hmm. mo kàn mo pray mo gbàdúrà gbàdúrà lórí rẹ̀ then ọlọ́run sọ fún mi pé o ma o <clears throat> take control. Hmm. kí ni orin tó wá ṣe ń bẹ̀ kí ló orin tó ṣe ní California yẹn àwọn orin wo ló ṣe. mo ṣe great is thy faithfulness. ó yá sáré ṣe díẹ̀ torí mo ti ń pé mo ti promise àwọn aráalé pé o sì máa fọ fèrè fún wọn kán tẹ̀ tó lọ wo performance yẹn bóyá one minute bóyá bá mi ṣe díẹ̀ àwọn àwọn aráalé wọn á wá lọ wò èyí tó kù nígbà tá a bá lọ ṣe àfihàn performance ẹ̀ ní California bóyá bá mi ṣe díẹ̀ fún wọn bẹ́ẹ̀. aleluya fúnra ẹni olókùn ní ẹ̀jẹ̀ mẹ́fà tó jáde láyé mo dúpẹ́ lọ́wọ́ jésù olúwalá jókòó jókòó ọmọ yìí yóò dáa fún ọ tí ó pọ̀ ẹ ọ Ọlọ́run àtúbọ̀ máa bá mi fún ẹ ṣe lágbára Ọlọ́run ọba mi ọba òkè ẹ fún àǹfààní àwọn tó ṣẹ̀ darapọ̀ mọ́ mi tó sáré bá mi sọ àwọn social media ọ̀sẹ̀ yẹn àti nọ́mbà ẹ̀yẹn lẹ́ẹ̀kan sí ká tó kásì àbàlà yìí nílẹ̀ On Facebook, Temita Okaode. On YouTube, Temita Okaode. On Instagram, Temitayo underscore Kayode. Ẹ náà lé ó dá mi lójú pé ẹ̀kọ́ ẹ̀kọ́ kan tàbí méjì lára Temitayo lè ní. Yorùbá sọ pé tí ọmọ ẹni bá dára, ó yẹ ká wí Temitayo ó ṣe é fi yangàn náà la ṣe mú wá fún yín wípé kó tún bá àwọn ọ̀dọ́ langba bí ẹgbẹ́ tiẹ̀ àtàwọn tó ti dagba pàápàá kó tún ká tún jọ bá wọn sọ̀rọ̀ léni ó dẹ̀ dá mi lójú pé a ti mú ẹyọ kan tàbí méjì dání ẹ jẹ́ kí n lọ ṣe àfihàn performance Tèmítáyọ̀ àti orin tó perégedé léni fún yín nígbà tí màá bá fi padà dé màá ti bọ́ sí abala gbọ̀ngbọ́n pẹ̀lú ìránṣẹ́ Ọlọ́run alààyè ìtajọ́ máa ṣètò tèmi ẹ kú kalẹ̀ à ń padà bọ̀.